محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسنت سواجون قال إذا لوري حديثي المسيء ثلاثة أركني تي أكورو قرني خلاد ابن رافع ètò ọ̀nà mọ́sálásí tó wá kírun wọn tó ṣe pé gbogbo ọ̀nà tó kí kìí tánàbí sallallahu alaihi wasallam fún ọsùn sọ fún pé irji' fa salli fa innaka lam tusalli a sì mọ̀ pé ẹgbàáwọ ọ̀rọ̀ yìí kan àwọn tó gbà wá nínú àwọn tàbí wọn sọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú sọ ohun tó rántí nínú tánàbí sallallahu alaihi wasallam tí wọn bá sọ nínú ọ̀rọ̀ tí wọn bá sọ náà ni pé wọn sọ fún pé ńgbà tó bá bẹ̀rẹ̀ ẹrun kó bẹ̀rẹ̀ ẹrun rẹ̀ pẹ̀lú àlùwàlà àlùwàlà tó ṣe láti pé lẹ́yìn rẹ̀ kó dojúkọ a wọ́n sì tún bó ti ṣe pé ní ìgbà tí bá yóò ṣe láti ti pé tí gbà bó wá nínú náà ní sọ yìí pé láti àtúmọ̀ nínú ìwáyà mi tó gbà lérò pẹ̀lú yẹn kò náà ní pé kò ké fàtàhà. ṣùgbọ́n ọ̀rọ̀ na sọ̀rọ̀ àtúnà tó ní ma tayassara ma'aka min al-Qur'an bá rọ̀ ọlọ́run tí ń bẹ pẹ̀lú ẹ̀ nínú tí ń bẹ pẹ̀lú rẹ̀ ó ní ṣe pẹ̀lú pé aha sórí sí pé nígbà kì í ṣe dá àhà sórí àbí wọn tó ṣe pé bóyá àhà àhà dáadáa kì í dá àhà dáadáa là ń fẹ́ ká máa ké nígbà tá a máa kírun lẹ́yìn padà lẹ́yìn rẹ̀ wọ́n ní ọmọdé àtúntà tọkọmọ ìnà ọ̀kẹ́ á lẹ́yìn náà wọ́n ní kó rúkú títí tó fi farabalẹ̀ ní rírúkú rẹ̀ eléyìí ó jẹ́ ti àròkù ọ̀. láàrin pé yẹ́ bá ti sọ̀rọ̀ ayé sáájú anábì sallallahu alaihi wasallam wọ́n tọ́ka sí al-itminan al-itminan ètò túmọ̀ sí ká farabalẹ̀ yẹ́sẹ̀ pé tá a bá ti rùkú ta ìrùkú láti gorí sókè àbí tá ti tẹ sùjúù ta ti sùjúù láti gorí sókè gbogbo eléyìí wọ́n bẹ́ẹ̀ nù kàtí. ọjọ́ ọ̀ràn yẹn kíkà mójútó nínú òun wa yàtọ̀ sí bí a ti ti sọ ní al-madhhab al-hanafi kíkì èsì dandan òní kíkà balẹ̀ tàbá ti rúkú àdìgbòrí sókè lẹ́sẹ̀ náà ilé ìtàkùjú wa ni mùsùlùmí àtàbí Muhammad sallallahu alaihi wa sallam. ليلة ثم ارفع حتى تعتدل قائمة gbígbórí sókè láti rò pọ̀ títí tó fi dúró dọ́gba tàbá ṣàkíyèsí a rí i pé ní ìgbà tí ó bẹ̀rẹ̀ rún ìdúró ló fi bẹ̀rẹ̀ rún ìdúró iná ló fi ké Suratul Fatiha ìdúró náà lọ́wọ́ ló fi ké súra lẹ́yìn Fatiha lẹ́yìn tó rò wọ́n ti kókó gbórí sókè kó dìde dúró. eléyìí fi ń hàn wá wípé lábẹ́ òfin kò sí ìyàtọ̀ láàrin ìdúró tá a dúró síwájú ká tó rùkú ọ̀ àti ìdúró tá a dúró lẹ́yìn rùkú ọ̀ ìkíní kejì wọn orúkọ tí ń jẹ́ ni kí ni alqiyam orúkọ tí ń jẹ́ ni alqiyam torí ẹ̀ bó o ti ṣe ṣe síwájú kó tó rúkú ọ tó jẹ́ pé ìdúró ló wà bẹ́ẹ̀ náà tá a fẹ́ kó o ṣe lẹ́yìn ìgbà tó o bá kúrò ní rúkú ọ nítorí pé ipò yẹn náà rúkú àìdúró náà là ń pè eléyìí ló fà á níbi jẹ́ pé ńgbà tí àwọn olùmọ̀ wọ́n sì ya pẹ́ẹ́nu nípa ìgbó láwọn gbé ọwọ́ wa sí ní ìgbà tá a bá ti dènà láti rògbò ọ̀ láti gba owó ìpadà o sí ìgbà ẹ̀yà àwọn tá a gbélé tẹ́lẹ̀ àbá ọwọ́ yìí sílẹ̀ níta ríkà sì yé wa nínú táwọn olùmọ̀sọ́ mẹ́ẹ̀ ó ní pé ìyapa yẹn sábàbí rẹ̀ ni pé ṣé ń dá a ṣe lẹ́yìn ìgbà tá ẹni tó ní dúró ni wọ́n ń pè ó ní àǹkádà kájà owó padà sípò tọwọ́ wà síwájú kájọ òkúrò náà. àwọn olùmọ̀tọ́ sì ní èyí tá a ti kájọ òkú ìdúró ni èyí tá lẹ́yìn òkú ìdúró náà ni wọ́n pè náà kàlùkọ́wùlì fi ẹ̀kẹ́ àmì náà kíkẹ́ tá a sọ nípa àdúró kan náà láti sọ nípa àdúró mi eléyìí tó túmọ̀ sí pé máa kọ́bùlà rògbò wáyé kìyàmù wọ́n máa bàrẹ̀ owó kẹlẹ̀ ń dá sí síwájú ká tó rògbò ìdúró ni wọ́n ń pè ń tẹ̀sí ń bẹ lẹ́yìn rògbò náà ìdúró ni wọ́n ń pè ń sọ pé kó o ṣe kó o tó rò kó o lórí ìdúró iná la tún sọ pé kó o ṣe lórí ìdúró tó ń bẹ lẹ́yìn àròkọ lè dá lórí gbígbọ́wọ́lé àyà àbá ìgbọ́wọ́lé àyà. ثم من حديث والد ابن حجر رضي الله عنه أني أوري النبي صلى الله عليه وسلم ní ìdúró lórí ìrún àyàfi kọjá pé wọ́n ká ọwọ́ ọ̀tún lórí ìtòsí wọ́n gbé lórí báyà àárín wọn ní ìdúró lórí ìrùn àgbẹ̀ kí wọ́n gbé ọwọ́ ọ̀tún lórí ìtòsí lórí báyà tẹ́ńtẹ́ ń bẹ síwájú òkúwọ̀ tó bá jẹ́ ìdúró káàkiri pé ti ń bẹ lẹ́yìn òkúwọ̀ náà kọ ìdúró lòun náà kò sí ọ̀tún láàrin méjèèjì nìyẹn. tọ́ إليه مدبر الجمع سواد يعني حتى تعتدل قائمة نارو لا تركو تستيتو في دورو دقبا يدورو نواكو تسمع تبي يدورو نواكو مجال ترفض سنة ترى فقه لمذهب الحنفي جاي ترى تبين الحقائق شرحه كنز الدقائق إنه ترى إيه؟ يعني wọ́n ní lọ́dọ̀ táwọn ẹni ń bẹ lẹ́yìn òkú àwọn ẹ̀ pè ní kìyà àwọn ń pè ní kíni ọwọ́ màtún àwọn ń pè ní ọwọ́ màtún ọwọ́ màtún àwọn òkè ní kìyà àtọ̀tẹ̀ ẹ̀ pè ní tọ́wáwì kìyà ńlá ti fi pè hàtà tààtẹ̀ lílà kọ́ ìmọ̀ wọ́n náà mú sàkàtà ẹ̀ta dóhùn yẹn pé nù oṣù wà wá pè bẹ́ẹ̀ fún ẹtì tó yẹ fẹ́ wulẹ̀ máa lura o torí de lẹ́yìn ẹ̀yin pè ní kọ́mà àwọn pè ní péyà láìsíkà torí ẹ̀ níbẹ̀ yẹn àwọn sọ ike tó bàtà àwọn fi pè ní kọ́mà ẹ̀rọ àpọ̀ o ní pé ìdúró ni tó ti pé àkìkí àkùrá níbẹ̀ a kìí sì ṣe àfọmọkọlọ nínú ẹ làwọn ti pè ní ọwọma pé kìí ṣe dúró agbọkùnrin kí ọkùnrin nílẹ̀ ẹ̀kọ́ tẹmí wá sàfọmọkọlọ níbẹ̀ torí rẹ̀ ẹnìkan nínú àwọn ẹni tó náà tún kọ àkọlé lórí ọ̀rọ̀ tó wà ní fìlà yẹn nínú àwọn ànàbíyà náà tó yá ọ̀rọ̀ yìí kò ṣe nítorí pé tí ẹni tó kírun سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ẹnìkò nípa ní gbólóhùn àfinibò àfinibò sẹsẹmi àwọn ọmọ àmìlà tẹ́lẹ̀ ní àfigbólóhùn àkọlọ tọ sẹ́yìn bá jẹ bá ń gbóló tó aṣọ rọgbọnà ọlọkẹ hàmdù sẹjọpọ ní àbídúró sẹrọgbọnà ọlọkẹ hàmdù eré ní àfigbólóhùn àkọmọkọlọ wọn torí ẹ fáyì náà wọn dàrú rẹ kìyàmù náà ló náà mọ ẹjẹ wọn làwọn pè ní kọwúmá nítorí wọn ìgbé alukóra níbẹ̀ kò sì sí gbólóhùn àfọ̀mọ́ bẹ̀ ọ̀kan nínú ànàfíà náà wàá fèsì ní àbá ah, ah, ah, ẹ̀wù dáadáa wọn nítorí pé ẹni tí ó sọ sẹ́mi Allahu alhamida kò ní parí wíwí rẹ̀ àfi ní dúró níbo ló tó àtẹ̀ sísọ Rabbana walakal hamd tí ì bá ti dúró yàtọ̀ sílẹ̀ yẹn kí n tuntun Rabbana walakal hamd lásán rẹ̀ bẹ́ẹ̀ yàtọ̀ sílẹ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ fún àtàlà tuntun ní káwọ́ àmì ذكر التسبيح فكان ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما عصيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد gbogbo eléyìí kọ tẹsí kúlọ àpò ma ẹsì mọ pólítì kan nínú àwọn pólítì púpọ̀ tó wà látọ̀dọ̀ àti bísọ̀lá àti nàgbé wọn máa wí ní ìdúró yìí torí ẹ̀ bó ti gbogbo tí wọ́n ti torí rẹ̀ pé ìdúró yẹn pé kìí ṣe dúró sẹ́ni kankan bẹ́ẹ̀. eléyìí tí wọ́n sọ pé kìí ṣe dúró là ń pè láì kò yànnànà tí lọ́pàá tí wọ́n fi gbé dúró oníṣẹ́ ìlàgbá ní jìmù tiwọn. nígbà wọn kọ̀kọ̀ ha kọ̀kọ̀ ha wọ̀ ìwọ ń bẹ̀ ọ̀ sọ́dá ọ̀ lórí tí wọ́n bá dọ̀ kọ̀kọ̀ ha láàrín sọ́ọ̀rọ̀ ìwé dábàá tí a nàbí ànìkan ní kòkò ha àwọn yòókù ń kọjú alẹ́ lẹ́. nígbà àwọn kòkò ha wo wọ́n yí pé ìdí ń bẹ lẹ́yìn òkú ní dúró kòkò ha yóò wó bẹ̀ kòkò ha wà nàbíyà kòkò ha nàbíyà tó ibẹ̀ náà a

ní dúró tó síwájú rúkú tó wọn bá sọ yìí pé àìdáwọ́ padà síbẹ̀ lẹ́yìn rúkú bídẹ́ àná òsìtọ́sẹ́ sọ̀sọ̀ yìí pé òní dá padà àti òsìtọ́sẹ́ sọ̀sọ̀ yìí pé ọ̀gbọ́dọ̀ ká lórí ara wọn kó pé kíkà lórí ara wọn gíní ìbèdà abẹ̀dẹ̀ kọ́tọ́ sí. because tí wọ́n bá rí pé òsìtọ́ àti òkè bídẹ́ àbóòlù ti sọ wọ́n tẹ́lẹ̀ ọ̀dà alẹ̀ tẹ́lẹ̀ náà náà òkúkú dà alẹ̀ nítorí pé nù àwọn ìwáyà mi tó wá bá dìtì

gẹ́gẹ́ bí ìjókòó ti wà uniform sọ̀rọ̀ pé kò ti jókòó náà ní kò ní méjì ibi tó wọ́n wà náà ni wọ́n wà tó bá jókòó ní jókòó di àdáyà. náà káwọ́ tó ń kọ́ kó ní ló kù délé. òwò ti ti wá bẹ́ẹ̀ náà ni ní ìgbà tó bá jẹ́ pé ìforíkalẹ̀ lọ wà kó gbogbo ìforíkalẹ̀ láyé ọwọ́ ọgbọ́dọ̀ yàtọ̀ sí ètò ìbẹ̀lẹ̀ ìwò lé àtìmọ̀pẹ́sẹ̀rí àtiwá bá wọn mọ́ lórí wípé ká má ṣe yàtọ̀ láàrin tọ̀dọ̀ ra wọn ká sì má fi jí ọ̀dọ̀ ra wọn wéra. ìrẹ́ ìdúró lélẹ́ ìdúró lélẹ́ yìí náà wọ́n ní ààrẹ mi tó sọ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ láti sọ ẹgbẹ́ bídí àtọ̀run àkọ́sẹ̀sẹ̀ òṣèṣe máa wá má sọ̀rọ̀ wọ́n ní àìmáwá má sọ̀rọ̀ ìbẹ́ nìkan ti sọ náà àwọn atúnrẹ́ lómi ní ìfọ̀. sẹ́ni kankan sọ kò lè ti dànù nítorí pé àìrẹ́ni tó sọ òtúmọ̀ sí pé nìkan sọ. tó a ti mà nínú òfin ṣẹ̀ríà ibi tí títẹ̀ lílo mọ́tòlá tó bá wà ẹ̀rí kan wọ́n ní gbogbo òdúró àádọ́bí tó dúró rí àbíbáyé. tó a ní ti tẹ̀síìdì rẹ̀ kí n lè ṣe àní sọ pé ìdúró tó síwájú òkú lọ́gbà nírò yàtọ̀ sí ti ń bẹ lẹ́yìn òkú àfikẹ́rì ìtún wa kò sí sẹ́ẹ̀lì yẹn. ìrẹ́ ló ti jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ ti ń bẹ fẹ́ni tó dáwọ́ padà sí orí gbáàyà rẹ̀ lẹ́yìn òkú kò sí fẹ́ni tó dáwọ́ lẹ̀ lẹ́yìn òkú bẹ́ẹ̀ wà wá. tàbí máa rẹ̀ ti pé wọ́n ti pè dàtà rẹ̀ sádàbí ìlà sọ àìbá àlọ sẹ́ni kẹjọ sọ̀rọ̀ àtọ́ni pé dáa lè bo kọ́ wà bẹ́ẹ̀ dáa lè dáa yọ wà bẹ́ẹ̀ ẹ̀ dáa àtẹ̀gbọ́ Muhammad sọ̀rọ̀ wà ní ìṣẹ̀lẹ̀. nítorí wọn lọ sí di eléyìí wọn náà lọ́rọ̀ àmì ìṣúná àṣẹlẹ̀ torí fún mọ́rùfà àtẹ tẹ̀tẹ̀dì là kọ́ ìmá lẹ́yìn náà gorí sókè láti rògbò títí tó fi dúró dọ́gba dúró yìí. sọmọ́tò lẹ́yìn ìgbà tó bá ti dúró dọ́gba ẹ̀rí pé anábì ọ̀dà kọ sẹ́mi àbúrò ọ̀dọ̀ mẹ́ta mi wọ́n ti sọ̀rọ̀ gbaná pọ̀lẹ́kẹ̀lẹ́ka wọ́n ti sọ pé tó bá kírun jama ni eléyìí lè má mọ òwì eléyìí ni tọ̀rọ̀ òwì kan tọ́ka sí gbogbo eléyìí nítorí pé ìdáná ti tọ́ka sí nínú àdéhùn gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ ti ti sọ òun àdéhùn ni wàjibà sọ́dà àrùkánu sọ́dà tọ̀rọ̀ ìlú sọ́dà máa lábùsẹ̀mí kò fi sọ́dà lè tẹ̀kú

kìí ṣe súnà ló filẹ̀ àbí àwọn kọ̀ọ̀bọ́ọ̀nì lànàbí fi sọ kó o ti kírun dáadáa. ó túmọ̀ sí pé mímẹ́hẹ̀ sírun rẹ̀ mẹ́hẹ̀ ó ní í ṣe pẹ̀lú wòkúrò xalẹ̀lẹ̀ fi sọ̀rọ̀ àti yé fi jẹ́nibí ọ̀rọ̀ yìí. ṣé mímẹ́hẹ̀ yẹn ó wọnú rẹ̀ lágbán ibi kò sí àwọn ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ kó ṣe. bí kọjá pé ó kí jàkújàkú ni kò farabalẹ̀ kí irú bọ́pọ̀lọpọ̀ sí máa ń kírun lónìí tó jẹ́ pé wọ́n á ti kó àwọn àrùn yẹn jọ dáadáa àsìkò tó bá fẹ́ kí bóyá fọwọ́ àwọn màwúrẹ́ ìṣà lónìí wọn bọ̀ wọ́n fẹ́ kírun wọn bọ̀ ẹ̀dọ́ lẹ́nu láàrin tó mẹ́ta yóò ti dé ẹ̀ẹ́dẹ́gẹ́ta àárín ọ̀gbà tó kébọ̀ òkè àti ìmọ̀gbẹ̀rẹ̀ òkè ìṣẹ́ kọ́lọ̀ ọ̀gbà ẹ̀dọ́ mẹ́ta ló ti di kí gbogbo àwọn rákà yìí lẹ́yìn rẹ̀ ni ṣe ọlọ́run ọlọ́run ọ̀sẹ̀ rà tó kó tó parí ìkọ́mù ti bẹ̀rẹ̀ sí kí bá dà irú àwọn eléyẹn láṣẹ ó ti pa àwọn kan tó dé ọ̀ràn ẹ̀ àwọn olùpa wọn ti ẹbí bá ti pa tó dé ọ̀ràn sẹ́nu pé tó súnmọ́ jù tó wàá ń wòye lọ́ọ̀kan láti ṣèdájọ́ kó kírun dà kó kírun dà òun náà ní sábùkù bá wọnú tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn àrùn máa lọ́wọ́ kéde pé bóyá kò sí tẹ̀sí kò sí yẹn ní òkú kò sí tẹ̀sí kò sí yẹn ní sòjú eléyìí òun kò ló ti fẹ́ mọ̀. kọ̀tùrí pé ń kírun ó ti ṣe ó ti òkú báyìí. Òdúró ó ti lọ sọ́wọ́ sọ̀rọ̀ àti ìrùn lélẹ́yìn. Dáhùn pé dáàbọ̀ ètè ìrùn lélẹ́yìn. Sọ ẹ̀ ti mọ̀ báwọn yẹn ti bẹ́ẹ̀ lò. Abẹ́ forí kalẹ̀ lákòókò ipò kọjú òkú bẹ ọmọ ọmọ àgbọ ó ti kọrí náà láì ó ti kórí lọ kíákíá pé irú wọn pọ̀ bàjẹ́ irú eléyìí ó ti tẹ àti ọlọ́ọ̀kan pé eléyìí ń kọ́ kò kírun ó ń ṣeré ni. wọ́n ní tó mẹ́jọ́dẹ̀ hatta taquma inna sajida wọ́n ní tó bá ń forí kalẹ̀ o lẹ́yìn ìrùkú forí kalẹ̀ o wà á máa bẹ ní ìforíkalẹ̀ títara rẹ̀ ó fi balẹ̀ lórí ìforíkalẹ̀ máa bẹ ní ìforíkalẹ̀ tára rẹ̀ ó fi balẹ̀ nínú ìforíkalẹ̀ tó síbọ̀ ẹlòmíì ọ̀hún máa tún máa bá ìforíkalẹ̀ ó kẹrù pé sábà ti fi oríkalẹ̀ láti fi jàjà lá kí á máa mọ lọ́kàn wa jẹ̀ máa àti kó bá rúkú yẹn ẹjẹ́ ajọ́ wà lọ́kàn wa pé wọ́n tẹ̀ fọ́lọ́ ẹlẹ́dàá mo tẹ̀ fọlọ́run ẹlẹ́dàá mi sẹ́mi kọ́ yẹ kí n farabalẹ̀ àbí yẹ kí n farabalẹ̀ tó ọ yẹ kí n farabalẹ̀ ẹni tó tẹ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀ ọ yẹ kó lè farabalẹ̀ ẹ mọ̀ kí tí ẹ bá tọ̀balẹ̀ sí àwọn èèyàn máa ti rẹ̀ tí owó ti tọ̀balẹ̀ ẹni tó ń tọ̀balẹ̀ fún ẹ kúrò lẹ́sà wọn ò tí rí ọkọ tọ̀balẹ̀ dáadáa ó ti dìde kíákíá pé a tó ń kí mi náà nìyẹn ah, àtàlẹ́ ìmọ̀ tó kí n tọ̀balẹ̀ mẹ́ta mọlọrọ bọ sọdọ balẹ mọlọrọ bọ sọ ẹbí tí yóò gbọ́ ẹsẹ dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ bẹ ọ so that wàá fi pro pé yẹ ó fi tún kólẹ báwo wá ṣe bá wọn wá sí ọlọ́rọ̀ rẹ yẹ ká ọlọ́rọ̀ bá tó dá ọ ọlọ́rọ̀ bá tó ní kó gbára dálẹ fún ọ látàrí gbogbo ìkàlẹ ọ̀dọ̀ orí sọ̀rọ̀ ìmọtò lọ́wọ́ kíákíá nígbà tí àkọ́kọ́ gbé àgbàdo gbọ́dọ̀ kájú lọ bí orí kalẹ̀ kó o sì bẹ ní orí kalẹ̀ rẹ títí tára rí ìbalẹ̀ ní orí kalẹ̀ ìyẹn ni pé jàpùjàpù ò sí ẹtí mà wípé wà tó wá orí kalẹ̀ ètò kọkọ rẹ lọ́wọ́ ọ̀rọ̀ ti tẹsí ẹ nígbà tó ìbá yẹn ti tẹsí ìtọ́gbẹ́ ti wà fara rẹ ti balẹ̀ ní orí kalẹ̀ ẹ jẹ́ wọn mú ìtumọ̀ wá sínú ọ̀nà wa èyí wọn bá jẹ́ iṣẹ́ tí ò lẹ́mìí la iṣẹ́ tí ò bá ti lẹ́mìí la kìí sábà tẹ̀ kò tó wípé kí n máa kí n máa fi ara kírun kí n máa ṣàkíyèsí bọ́lọ̀ ọba ní mi kò tó bí kí n máa fọkàn ró wípé mo rí ọ̀nà kò sí ní dáa kí n máa máa fọkàn tẹ̀lé òṣì tí mo máa ń fara lásán tẹ̀lé látàrí pé mo ń bomi tí ń forí sàn tí mo bá fi lè mú ọ̀kan kúrò lára rẹ̀ èmi gan alára fúnra ara mi tẹ́ máa ń gbé fúnra mi ní ládàsí mi sí ìsàlámòsì wọ̀wá tipátipá ní ìsúkọ̀ wa ọ̀gá tẹ̀ tí ìyẹn bá sàlámòsì. torí pé ìrún káàkiri táàkiri tọkàtọkà kò sí ṣe sí àìsí bẹ́ẹ̀ ìyẹn sara rẹ̀ jẹ́ eléyìí ló máa ń fà ló jẹ́ pé tó bá dúró bẹ̀ òní máa wá ti ta lójú tó bá tẹ̀ òní máa ta ló tẹ̀ fún tó bá forí kalẹ̀ òní máa ta ló forí kalẹ̀ fún eléyìí ló máa ń bí kákí ló máa ń bí kákí jàbùjàbù nínú fífarabalẹ̀ pẹ̀lú fífọkàbá lọ ìtumọ̀ púpọ̀ wọn wá sí ẹ̀ lórí lọ́wọ́ ọlọ́wọ́ àìsàn ilé ti bẹ́ẹ̀ fún bóòlù sí ní ti bẹ́ẹ̀ síbọ̀ ló dá mi bóòlù sí ní ti bẹ́ẹ̀ tó dá mi fún ìwájú ọ̀sìn láyé à ah, ọlọ́ba tí wọ́n ti rọ̀ mí lọ́rùn sí kí n jẹ́ tí ọmọ mojú tó sì tẹ̀sí fún ọ ní kókó àti ní gbangba tí ó sì máa tẹ̀sí ní ti ẹnìkan tí káàdì mi ò ní wọ́bẹ̀ nígbà tó bá ti ń tó bá ti ń kọ kàn tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n á rí ká ṣetán ló máa jìnà sí ọ gbogbo wàhálà burúkú tí ṣetán ni wọ́n sọ sáwọn èèyàn lọ́kàn tí máa bí bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ kò ní ráyè lára rẹ̀ eléyà mú wọ́n máa wọ́n kí kí wọ́n lè bá nísìnyí wọ́n á kí káwọn lè sinmi dáre ọ̀rọ̀ tó kàn án sọ̀rọ̀ àti kó ẹ̀dájà kí káwọn sinmi dáre. ṣùgbọ́n ẹni tó jẹ́ pé ìrún ti dì sinmi fún kò ní fẹ́ kọ́ sálámà. tọ́ba àti òtún mẹ́tò kíkìlẹ̀ máa mọ̀ tó wá sálámà sálámà tó wá ti fi wá náà wà kó ipò òtún ọ̀sìn rántí àìmọ̀ ah, yìí òtún mẹ́tò lẹ́yìn wọ́n ní kó foríkalẹ̀ kó wá sẹ́kọ̀ọ́ ní foríkalẹ̀ títí tó fi ní ìfarabalẹ̀ lórí foríkalẹ̀ yẹn. sọmọrùbá hatta tọkọmọ ìnajalẹsẹ lẹ́yìn náà forí sókè lẹ́yìn ìgbà tó ti foríkalẹ̀ máa wá bẹ níjókòó yẹn títí tí ó fi ní ìfarabalẹ̀ lórí ìjókòó ìjókòó ti ń bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì eléyìí ń tọ́ka sí pé tá a bá rẹni tó kírun forí kalẹ̀ tí ò fi ìjókòó la ìforí kalẹ̀ méjèèjì kíláàsì nídàájọ́ fún rẹ̀ á sọ ìrìn àti bàjẹ́ nítorí ìrún ni tá a kí tá a fi ọ̀kan nínú orí kúnlẹ̀ láì mú wá ìrún bẹ́ẹ̀ ò lè jẹ́ àrùn tó ṣe kí tọ́lá làásìá torí ẹ̀ ẹni tí èjókòó kọ́ farabalẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì títí ló ń ṣera rẹ̀ onítọ̀hún òkè ọ̀rọ̀. ثم اسجد حتى تطمئن ساجدا lẹ́yìn náà na kalẹ̀ lẹ́ẹ̀kejì títí tó fi fara balẹ̀ tára rẹ̀ ó fi balẹ̀ ní ìforí kalẹ̀ yẹn eléyìí náà túmọ̀ sí pé ẹnìkan ó sọ yìí kété bí kátà ti fi hàn nípa forí kalẹ̀ kọ́lọ̀ ní ọ̀ká ti bẹ́ẹ̀ náà ni imam tó kírun fáwọn èèyàn tó wá gbàgbé forí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú ọ̀kan nínú àwọn aráka àrùn wọ́n ti subhanallah ìgbà tó parí ìrùn lọ́sẹ̀sẹ̀ wá sí sùjúdù sáà tí wàá di kótó di kọ́tálámà lérò wípé títí lọ́dà bí ẹni pé ń gbà kéke súra ẹ̀ kájà ó ní sùjúdù sáà wò ti gbé kò torí kò tẹ̀ lágbára rẹ̀ tẹ́ ẹ máa fi orígun sílẹ̀ nínú sùjúdù sáwọ́ yìí torí ẹ̀ ìmáàmù tó ti bẹ́ẹ̀ kò sí ra rẹ̀ ìran rẹ̀ báyìí ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó ti pé bá gbéra ká ti parí wà forí kalẹ̀ nínú àtayá tó ti rán létí wọn wà forí kalẹ̀ nínú kíá wà á tẹ̀ tó àtayá sí i wàá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà tó bá ti jẹ́ bíraka kínní ni bíraka kejì ló ti ṣẹlẹ̀ bíraka kẹta tí wọn bá bíraka kẹrin bíraka mẹ́rin ni ló ti ṣẹlẹ̀ a lè padà sí bíraka yẹn máa fi ká tún sí wàá bíraka ní dípò èyí tó ti gbàgbé tó forí kalẹ̀ lẹ́yìn ìyẹn kátà kéèsì rẹ̀ eléyìí wọn mọ̀ pé ọ̀ràn ẹ̀ ló jẹ́ kápá wípé ọ̀pọ̀ nínú àwọn àyè tó jẹ́ pé ẹni tí ń kírun fún àwọn èèyàn bẹ̀ ọ̀nà tó àwọn ẹni tí ń kírun lẹ́yìn tí ń kírun fún. Sẹ́gbẹ́ ọ̀dùn àwọn ìjẹ̀mọ́ ni ó ti fẹ́ wọn kọ́ bẹ̀. Bàbá Lábẹ́dá, Jacob ní ló mú wa rẹ̀ báyìí. Wọ́n kàn án, ebi wọn là fáwọn, wọn lè má mú wọn, wọn lọ yarí kalẹ̀, lọ́nà wọn lọ́ta ti lè má mú. Kòròmọ́ á dé lọ́dọ̀ sí wọn, àbí òye wa. àwọn náà lọ yẹ kọ́ ọmọ ìṣòro bá nàbẹ̀sọ̀ bá àdúrà náà ní yẹ ọmọ náà ta àkọ́rọ́ ọmọ ní kìtá bí lẹ́ ẹ̀tọ́ máa ń kúrò ní kí nínú àwọn èèyàn kó tèlè máa ń fún wa àkọ́rọ́ ọmọ ní kìtá bí lẹ́ lọ́dọ̀ àwọn kọ̀kọ́ ha rẹ́ni màlìkíyà wọ́n ní àkọ́rọ́ ọ̀sọ̀ wa bẹ́ẹ̀ ti àkọ́ ní kí nínú àwọn sábẹ́ olónímọ̀ nípa òfin jù إذا يؤم الناس أقرأهم لكتاب الله أي أفقهوا bẹ́ẹ̀ ni máa Malik gbọ́ yé tiẹ̀ ìgbà yẹn tó wájú àwọn yẹn kí wọn yọjọ kó lọ́ọ́ Malik wọ̀ bí ju. ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn ìmáàmù Ahmed àkókò àkọ́rọ̀wọ̀ àkọ́rọ̀wọ̀ fíkù tẹ̀lé ìrà tí wọn bá yá dà lóko síkìlá àwọn ọmọdé tún ṣe. tọ ìwọ láàbì lẹ́ẹ̀rí wà láàbì jẹ́mẹ̀ láàkìrá àtàrídẹ́gà wà láàbì pààyẹ̀ ọmọ kéwké òsì irun wọn pọ̀ wọ́lá gẹ́gẹ́ ẹnìkan tó béèrè ó ní nílò àwọn wọn fẹ́ yẹn lè máa ń àwọn akí àdéhìí fún wa wọn kọ̀ jálẹ̀ wọn lè dá wọn fìjẹ lè máa ń ta wa ó lẹni tí ó nímọ̀ nípa bá àti báwọn èèyàn lò sọ́mọ̀ nípa public relationship ẹ̀dá kòkòrò ìtọ̀lọ̀ public relationship ni wọ́n á lè kọ́ lá ẹ̀wò fi tọ́lọ̀ fi lélẹ̀ ẹ̀wò táwọn lọ sí rẹ̀.

ọgbà láti jókòó ní ẹ̀yìn rákà kejì láti tẹ̀táyà mọ́mú tó á dìde bàtí mọ́mú dìde ẹ̀wọ́n ti subhanallah subhanallah subhanallah ń bá lọ ní gbogbo tó mẹ́rin fa títí kíkí jókòó wọn wá àgídí burúkú. ó tún kíra kàkẹrin ọsẹ tó dìde á rògbò kanu ọkanu wọn ló kó wọn sòdì bígbà ẹ ọgbà yà sọ̀rọ̀ lórí wọn àmọ́ ṣe bá ti wọ ẹnìkan pé nùrù yìí báyìí o láàrin jẹmọ lọdà nígbà tí wọn amọ ẹgbẹ́ wò tó òun àjòkò òjòkò gírímọkà ara rẹ̀ kalẹ̀ dípò kó dìde ta ni subhanallah ṣe ń báyìí lókun náà. ọ̀rọ̀ àjò bàtà bó ti di ìlè máa ń wọ́n ma tó bẹ́ẹ̀ ní kápẹ́ títí lè máa fi kíra kàkẹ́ta ó kàkẹ́ àwọn tí wàá jókòó wọn ti wa ẹni tí wàá kú wọn sòdí wọn tí wọn ń rògbò rọra ní màdíẹ àpè ìmáàmù náà wà wà hàn pé alẹ́ máa lọ ọ̀rọ̀ kan lọ ṣẹlẹ̀ láti pàpà pàpà bá níbi ẹsẹ̀ ọlọ́ tó ó ní ọba nàárẹ̀ ti dà sọ yìí wípé àwa kan wá jókòó àti ìmáàmù wa kọ́ ìmáàmù bá àrùn lọ sí wọn. ẹ ẹ ti dìde ẹ á o so àwọn akẹ́kẹ́ ẹ̀sẹ̀láì fún wa ta ló ráì á ah, imam yóò dáa fún ọ ráì hundred percent abẹ́yìn ẹ pè lọ hundred percent á ah, ara rẹ̀ tuntun ọbẹ̀ pa fóònù àwọn èèyàn lọ gẹ́gẹ́ agbọ́tọ́ àwọn obìnrin náà lórí ẹ̀kẹ́ máa wá mọ̀ ẹ̀kẹ́ máa wá mọ̀ ẹ wá jókòó kalẹ̀ pẹ̀lú àìmọ̀kan ẹ̀ ń gbà tó kí tiẹ̀ tó máa wá tọ̀rọ̀ sí i.

Naam Abdullah ibn Umar báwo ibn Umar báwo ṣé ibn Umar gba dé ìwà nígbà báwo ló sọ̀rọ̀. Abdullah صح عبد الله بن بحينه حديث صحابي تصور فارس بارك الله فيكم يا رب ìrún oníraka mẹ́rin anabi wa gbà pé wọn ò jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ wọn dìde àwọn yàrá ti subhanallah anabi bárò lọ kó sáré lọ bá ẹrí kẹtọ yẹ kẹsẹ nù kẹsàrí lọ bá tòmátà anabi wa parí irun kótó di kwan sálámà wọn forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọn forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì torí ẹ ló ti jẹ pé ẹ ní rí jókòó àdáyà alákọ̀ọ́kọ́ nínú àdéjì nítorí pé kìí ṣe rukunan min arkani sọlá torí tó bá jẹ́ rukunan fa innahu la yujbaru bi sujudi sahwi tó bá jẹ́ pé orígun ni nínú orígun òun ìforíkalẹ̀ gbàgbé ò lè gbé ìforíkalẹ̀ gbàgbé ò lè gbé. ثم افعل ذلك في صلاتك كلها lẹ́yìn náà bá a ti sọ yìí ní kó o máa ṣe nínú gbogbo òrùn rẹ o tí a bá ti sàlàyé rákàkà fún un bèmí tẹlẹ àádá fàmì irú ìta sọ yìí kó o máa lò nínú gbogbo rákàkọ tó akọrọjọ kò dábàá àwọn méjèèjì wọn gbé jáde síbẹ̀yìn sí màwọn àwọn náà ń ta àwọn tíra mẹfẹ fà pẹ̀lú ìmáàmù Ahmed àwọn ni wọ́n gbé jáde wọ́n lọ́kùn lé Bukhari ṣùgbọ́n gbọ́dọ̀ yìí ìmáàmù Bukhari ló gbé jáde. Ibn Majah nínú rìwáyà tiwọn sọ́yẹ́ pé àwọn ẹni tí wọ́n gbà wá nínú rìwáyà tí Ibn Majah àwọn náà làwọn tí Muslim máa ń lò nínú àdéhùn tiẹ̀ nínú rẹ̀ hatta tatma'inna qa'ima ike ńgbà tó bá tó dúró náà wàá dúró títí tí ara rẹ̀ ó fi balẹ̀ nídùúró. حديث رفاعة ابن رافع رضي الله عنه قال إمام أحمد ابن حبان ولو عم حتى تطمئن قائمة ولنا تشواجه بين إمام الطبراني وتبي رواية رفاعة ابن رافع جاد من المعجم الكبير من olùwáyà mi ti fi ti فأقم صلبك حتى ترجع sulbaka hatta tarji'a al-'idham kó gbé ẹ̀yìn rẹ dúró dáadáa tí gbogbo egun fi padà sípò rẹ yẹn ni pé ńgbà tó bá dúró wà dúró dáadáa ńgbà tó nàró láti rò kó títí tí gbogbo egun padà sípò rẹ ètò pé ní kíákíá lọ́mọ lọ. alimami Nasa'i àti Abu Dawud àwọn náà nínú hadith rìfáà kan ìpè ìnáha látúnṣe mùsọ̀lẹ́tù àhàdìkún àdá yóò bẹ̀rẹ̀ lóbó á kẹ́mà amọ̀rọ̀ ọ̀gbọ̀rọ̀ jàrẹ̀. ìrún ẹnìkan yóò ní pé o títí tí ó fi ṣe àlùwàlá kárí gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti ṣe kí ni ó fi ṣe pa láti. tó máa kẹ́kẹ́rù wá àtẹ̀rẹ̀ lẹ́yìn náà yóò ṣe Allahu Akbar wàyàmẹ́dù wàyàmẹ́dù yóò ti fẹ́yìn fún wàyẹ̀sìn yóò sì yóò yan ọ náà eléyìí ọfà ìyapa lánàá ha nígbà ọsọ pé ó ké fàtí àti tètè bẹ́ẹ̀ lásán àti tàmí kótótó rárá o sẹ́ni tó bá mọ fàtí àké kòtó fàtí àlọkè o àmẹni bá mọ fàtí ti wá nínú tíra àbùdá àtàwọn míì wọn àbí kọ ẹni tó mọ fàtí àké kíkọ́ máa sọ kí والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم bẹ́ẹ̀ nàbì kọ́ pípọ́ ọmọ àwọn ìwọ̀n ti sọ nọ́mbà tó bá ti wí lẹ́ẹ̀kan ti tó ti dípò fàtí àti súra jẹ. sòṣùgbọ́n ẹni tó mọ fàtí àkéjì òkè fàtí à fífẹ̀yìn kò tó fún fàtí ìlànà olùmọ̀ ti sọ pé rìwáyà yìí ṣé ń tọ́ka sí lọ àwọn ìṣẹ̀dáàlì àdúrà tá a fẹ́ sọ̀rọ̀ nígbà tá a ti sè mọ̀ gbádùn àdúrà tá a fẹ́ sọ̀rọ̀ kí ẹ fẹ́ kí ni èso àwọn àríwá ayé àtúntò wa wọn àbí máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ rẹ̀ pẹ̀lú kí ni alihamudulilayi rabbil alamin. torí ẹ̀ inú gbọ́dọ̀ pé ń tọ́ka sí fatiha nítorí pé nínú fatiha hamdun wa sana'un.

وفيها من رواية هنا فإن كان معك قرآن فاقرأ ده القرآن ما بقلو لك بتوتو دوا على لديو ده القرآن ما بقلو لك وإلا فاحمد الله وكبره وأهله توبة حمد كانوا القرآن عليكم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر wọ́n sọ eléyìí wọ́n ti هو bẹ́ẹ̀ pé وهو o káàkiri bá ti fèsì rẹ̀ nínú riwaya ti Abi Dawud rahimahullah tó ẹ ẹ lè lò fi yọ àǹfààní tó wà lẹ gbọ́dọ̀ tó náà fún ọ pé sọ́wọ́n riwaya riwaya ti náà fẹ́ ti ṣe torí pé ẹlòmíì tọ́ba yọ sọ bẹ́ẹ̀ torí pé lẹ́yìn tẹ̀mí náà ti sàkóso kò sínú àjọ ẹgbọ́n specialize nípa òfin ọlọ́ọ̀ àǹfààní tó wà mẹ́rin bíi tí àdéhùn bá àánú bọ̀kárì àti mùsùlùmí kò torí pé kọ̀ọ̀kan mú ìwáyà bọ̀kárì àti mùsùlùmí kọ̀ọ̀kan ti tẹ̀lé nítorí pé wọ́n ti wà ọ̀tẹ́ǹtì lópin ìgbà tó bá ti pé gbólóòtọ́ fẹ́ lò gan fún ìdájọ́ kò sínú ìwà yàtọ̀ bóyá gbólóòtọ́ fẹ́ lò fún ìdájọ́ nínú ìwà yàtọ̀ ìdílé wa kò sínú ti bùkárí àti mọ́tìlẹ̀ ó ní ìdí láti padà sí ti tìrìmìtì yẹn kó mú tiẹ̀ wá bó ti wá kó wá ti wádìí séèrè wáyà ti tìrìmìtì yìí náà fẹsẹ̀ rìn gàbí ọ̀fẹsẹ̀ rìn so gbogbo ẹni lórí tó wà ní buhari àti mùsùlùmí ètò àti bùkátà láti gbọ́ àwọn náà yìí torí kí ọ̀rọ̀ dáná bí bá a sọ kó lè bá yé wa torí rẹ̀ ìlọ́fà làwọn olùmọ̀bí ń sọ̀rọ̀ nípa àmàgádà ń pè ní mustakhraja al-istikhraj ó bí àwọn tíra tá ń pè ní kí ni mustakhraja yẹ́n bí buhari ti ṣe wà. wọn náà sí ìwáyà àwọn àdìsí ìwé tó wà ní Buhari gbọ́ náà tiẹ̀ tí èso na ti Buhari wọn wá wọlé gbólóhùn ní tiẹ̀ òbí nígbà tí wọn náà bá bẹ̀rẹ̀ sí ti ìwáyà wọn àwọn àdìsí yẹn gba ti Buhari wá ìní tiẹ̀ náà ni àbájá ikọ́ wà bẹ́ẹ̀ àbájá ikọ́ wà bẹ́ẹ̀ ilé náà tún bí tó pọ̀ nínú wa yẹn nínú torí iná ìlú ọtí máa ń tọ́ka tó fún wa nù rìwáyà tó fún wa nù rìwáyà tó fún wa nù rìwáyà tó bóyá tó wá nù rìwáyà tó sì nà ó síra tó ọ̀pọ̀ ọkọ rẹ̀ rí òun bí wọ́n lọ sí mọ́fìlá tó lè bẹ̀ zá ọ̀ bóyá nù rẹ̀ ló ti wá wá fìtá tó ní bẹ̀ zá wọlọ́ ọmọ tó bẹ̀ zá ọlọ́gba rìwáyà tá a fẹ́ lò ìwà lápẹ̀jùwe torí ẹ̀ gbogbo tó ń tọ́ka sí ìmọ̀ ẹ̀yìn tó sì pàtàkì nínú rìwáyà tẹ̀ lẹ́yìn náà kó ké fatia ẹ̀rọ káàrí nù kó kárí lẹ́yìn náà ké fatia wọ́n bí máa ṣe ọlọ́ kó tún fẹ́ tó lọ́n bá fẹ́ fọ́ òkè ẹgbàlá yìí fún bẹ́ẹ̀ lórí làwọn máa sọ pé bàkíwù tó nímọ̀ nípa òwúwà tí ó sì jẹ́ni tó máa ń ṣe ń ṣe òṣì tí ò ní ní síra àbùdàwò because gbogbo tó rà kúkú ló ti wà láyé majority àwọn tó ń kọ ìmọ̀tòkò síra àwọn fún ìlànà ìyàwó lọ́wọ́ àwọn àti ibẹ̀ ni wọ́n ti sábà ń gbogbo ẹ̀ torí pé síra yẹn fún àwọn àdéhùn tó ní ìfowópamọ́ ẹ̀rọ àmì torí ẹ̀ àbùdá owó kágbìyànjú láti rí pé à ń ní síra rẹ̀ láti ní táwọn yòókù náà àbí ta lọ́ọ́ dá sọ̀ká ní tiwọn irú ìmáàmù Tirmidhi rahimahullah. سبحان àǹfààní kún bẹ́ẹ̀ gbogbo adé ìsìn ọ̀sọ̀ kan fi sọ̀hìn hasanun sọ̀hìn sọ̀hìn hàn àbíkọ́ sọ fún ọ pé hasanun la na'rifuhu illa min hadha al-wajh hasanun gharib hadithun da'if gbẹ̀mí sọ̀làyé fún àǹfààní bẹ́ẹ̀ ibn hibban rahimahullah àwọn tó gba àlékún wa tó ń mẹ́bí máa ṣe tó bá kápá sí àtàǹkà tó bá wọ̀ ẹ́ kí n tọ́lọ́ wọn bá wá gbà lérò fún ọ láti rí ká nínú ti Ibn Hibban kàńtọ́ ọba fẹ́ ẹ̀yin ti ti mà pé wọ́n má ti ṣe owó náà ṣẹlẹ̀ ìgbésẹ̀ ọlọ́run ọ̀gbọ̀n láàrin mi ẹjọ́ dùn bẹ́ẹ̀ lónìí. eléyìí jẹ́ adéde alùmùsùlùmí ìwọlẹ̀ àdá láti ti mà gẹ́gẹ́ bí Imam Nawawi ọ̀gbọ́n àti àwọn olùmọ̀ ẹ̀kú ti ti sọ wọ́n ní gbogbo dára ti tọ́ka fún arákùnrin yìí tó ń bá àdùsẹ́lẹ̀ nínú àdìsí yìí níṣẹ́ ni gbogbo wọn jẹ́ kí ni wajibatu sọ̀rẹ́ wà arkanuha wajibatu sọ̀rẹ́ wà arkanuha lórí ẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ fi àdìsí yìí tẹ̀ lórí àtìsọ ẹgbẹ́ nígbà tí wọ́n ti sọ̀rọ̀ bàbá ẹ̀ ẹgbẹ́ kìí sára nínú àwọn kan tó jẹ́ súnà àwọn kan tó jẹ́ súnà wọn ò ní wá bì í nítorí pé ní asálà ìfún àmì àwọn nìkéde àwọn ọ̀ràn àyàn àwọn àwọn ètò pípa gbọ́dọ̀ lórí tó kí wọn lè bàtà láàfíà ọlọ́run bá fún fún wa ní àpò ìfúnfẹ́ ìdí mẹ́sàn-án wa lọ́n kó ràn wá lọ lórí àti máa fi nǹkan kọ́ ẹ sí wa subhanahu wa bihamdi ṣẹlẹ̀ ńlá ìlà ìlà ẹ̀ ń. ìgbà tí ọkàn yẹn sí lórí ẹ̀ ó sì gbà láyè ya ti tira rẹ̀ gbà yẹn kí ẹ̀yìn kírun lọ bẹ́ẹ̀ ni ya tó fi kírun ká ọkàn ò sí lórí rẹ̀ nígbà láyè máa ń bẹ kíkà tuntun kí kò sí because ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ká kírun ọ̀ràn yẹn aná lẹ́ẹ̀mejì lójúmọ́ ló kọ́ yẹn ọ̀ràn yẹn kí ọ̀ràn yẹn kí kí ló dé dẹ̀ tó kí sálákọ̀ọ́kọ́ ọ̀kan ń ha lẹ́kùn bẹ́ẹ̀ lẹ́kùn léèyàn wò sí lẹ́nu ìṣẹ̀lẹ̀ torí ẹ̀ ọ̀yọ̀ kan náà kò mọ ìlú dáadáa náà. Àwọn àwọn àdéhùn ẹ̀ ọ̀yẹ́ ìgbẹ́lẹ̀ bí wọ́n kọ́ sọ aláǹfà ẹgbẹ́ sọ lẹ́sìn ẹ̀yìn òní wàhálà ẹgbẹ́ sọ lẹ́yìn ìgbò láwà. ẹ̀yìn ò lè tẹ̀ kankan kọ́ máa rò kankan kò sí ti ó lè mú pé ìyá rẹ̀ láti ò lágbára di ẹ̀mí rẹ̀ kọ́ máa rò kankan ṣùgbọ́n sẹ́ẹ̀ wọ̀ kọ́ ẹgbìyànjú láti dín ìrònú yín nípa àtàmì ìtọ́ yàtọ̀ sọ́lọ̀ nígbà tẹ̀ máa ń kí ọ. èèyàn lè yàn ó gbìyànjú láti kó ọkàn rẹ̀ níjànú láti sẹ̀ máa sórí tó ọ̀sẹ̀ lọ́wọ́. irun màmá ń kí lọ́wọ́ wọ́n gbà sí ní jẹ́ ọ. tó ọkàn máa ti ń gbé ọ lọ sí nǹkan máa tún fà padà máa ti ń gbé ọ lọ sí nǹkan máa tún fà padà tí tí fi jẹ́ pé ètò ìdúró tọ́ náà lọ́pọ̀ jù wọn nàbí sọ̀rọ̀ wá àtúntò àti yé wa nínú àdé kò sí bẹ́ẹ̀ sì kí wọn fẹ́ gbà ládàá rẹ̀ kan torí pé èrò èrò oríṣiríṣi náà wọn wá sí wọn lórí nígbà tẹ̀ ń kí wọn báyìí kí wọn fẹ́ tọ́ka sí wọn kí wọn fi gbé náà. Nígbà tó fẹ́ máa ń kí òun lọ, tí wọ́n máa ka ṣúra rẹ̀ yìí pátá, tó bá mọ̀ tó tó bá mọ̀ nǹkan rẹ̀, wọ́n máa kọ̀tọ́ kọ̀tọ́ kọ̀tọ́ kákíkákíó tí ìmáàmù kàkà máa ti jẹ àbí kájọ máa kà pẹ̀lú rẹ̀ nítorí pé ìran là ń gbé àti lọ́rùn lọ́wọ́lọ́wọ́ ní ti fi pa wà ní ẹ̀kọ́ torí délé ọ̀gbọ̀dọ̀ kátẹ́lẹ̀ ọ̀gbọ̀dọ̀ kátẹ́lẹ̀ lè máa wà tẹ́tí láti máa gbọ́ ìpínkì níṣẹ́ lẹ́yìn àyíká gbọ́ lábẹ́ òṣèré à láti ké bá à kódà tó ti pé ìmáàmù ti ń ké súra lọ nítorí pé àdéhùn tọ́tọ́ kàti pé àfikàkí bá dé àníyàn ìrìn wọ́n fi lálẹ́ àfẹ́ náà wà á ti tètè ké. Nyẹ̀rẹ̀kẹ́ ìmáàmù, ó rògbòrò àkàkẹ́ ìdánilẹ́kẹ̀ẹ́, wọ́n á ń sàtáyà ṣé rákà méjì ni ó kì í kún ni àbẹ ẹyọkan ẹyọkan ni ó kì í kún ẹyọkan ni ó kì í kún tí òun ó fi mẹ́rin pàtó bá ké ẹyọkan yóò wá tata ẹ yóò sálámà lẹ́yìn tí sálámà yóò wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì. Ah, ah, ah láàrin wọ́n ní kí ni àyàtọ̀ láàrin àlàyémánu ọ̀nùwọ̀ àti sàlàyé rẹ̀ lọ́jà àbò náà. Tí ẹ̀gbọ́n bá ń kí ọ̀, wọ́n máa ṣe àṣeyọrí àwọn tí àwọn máa ń kọ́ Kò látàrí pé ìmọ̀ọ́mù máa ó fẹ́ yí ó fẹ́ yí sí ìgbà ní orí wọ́n tún ìmáàmù ṣe látàrí àtìtì tó ṣe lórí ìrùn ìmáàmù adam pé náà tó bá ti gbàgbé ló mú sí bẹ́ẹ̀ ìrùn ọ̀bàjẹ́ yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámù tó sọ̀rọ̀ lórí ìrùn látàrí ìgbà àbẹ tó bá kọ́ màmá sí náà ní ìrùn bàjẹ́ pẹ̀lú kó ti kí ọ̀rọ̀ sí ìsàlà àwọn ọ̀rọ̀ náà lámàmà náà kí ẹ wá wà ní ipò sojú ìyàwó àdéhùn pọ̀ jù lọ sọ fún àdéhùn náà pàṣẹ pọ̀ àdéhùn kan sọ fún náà pàṣẹ torí ẹ̀ kí ẹ wá nígbà kan tó sì yà lọ́pọ̀lọpọ̀ ọgbà sójú tó rẹ̀. ni pé mọ́ṣáláṣí kan obìnrin kẹ́kọ̀ọ́ ló dá wà lẹ́yìn fẹ́ kí ọ̀hún ìjọba àwọn òwúrọ̀ àti ìjọba sí ìrìn òjò dáadáa nítorí kó bẹ̀rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ̀yìn náà ní oṣù nígbà tí wọ́n á kírun kódà kó ti kó nǹkan àtúnkọ́ rẹ̀ wọ́n á fẹ́ kírun àbọ̀wọ̀n àti bàbá rẹ̀ wọ́n á fẹ́ kírun yóò dúró lẹ́yìn lónìí kan àti ìfi láwùjọ sọ̀láàtì lè mú kọ́lé ní ọ̀sán sọ kò sí ìrànfẹ́ ní tọ́lá ní pẹ̀lú lẹ́yìn káfó ọ̀tá bá obìnrin ọ̀tá bá obìnrin ọkùnrin lọ sábà náà àwọn ẹgbẹ́ ọkùnrin tó bá dá dúró ní sáfù kò ní ọ̀rẹ́ tó sọ. Ìlànà ẹgbẹ́ ìkùránì lọ sí. Àní tó bá rọ̀ lọ́rùn nínú àkùránì tí ń bẹ lórí rẹ̀ ní òkè. Torí pé ńgbà mi gàràjé ni màá dá wàhálà rẹ̀. Àní kò ké tó bá wà lórí rẹ̀ fáà.

jọra náà ẹ ti fi mà níbi ọ̀pọ̀lọpọ̀ tó bá ti gbé àkùránì nǹkan lọ sí máa ń ké kò níjọ àkùránì bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ èmi tó máa kí lọ́wọ́ lórí náà náà ti bá wọn ṣe tó ọ̀hún á ti kúrò ọ̀la máa ti kúrò ọ̀la ké kọ́kọ́ tó bá fẹ́ dúró pẹ́ ké kúrò ọ̀la kọ̀ọ̀kọ̀ láti má fi nọ́mbà ẹ̀sìn lọ́wọ́ náà wà nípa. Rárá o, àlẹ́ ìrìn wa ò pín in. Ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀kú lájà. Ẹ̀kú kò sáyé kó tó bá Sámúlẹ̀ ọ̀gbìn àti wọn bá Sámúlẹ̀ ọ̀gbìn. Ọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ àpékè láti ti lè yọ. Náà. Báyìí. Báyìí ni ẹ̀kú ọ̀gbìn. Ìṣùkọ́ ti parí.

yọ̀pá ni tí islam bá fi àyè irú rẹ̀ lẹ̀ kò sí ìrànṣẹ́ ìfìtẹ́ gbádùn láyé yóò kàn bẹ̀rù wọn ò fi lọ ọlọ́dá sí àbí òye ọ àtẹnukẹ ìrìn tí wọn ti dé oníkọ́ máàkì rẹ̀ títí kó oníkọ́ máàkì rẹ̀ kí ló dé tí wọn sọ ọlọ́dún sọ lẹ́sẹ̀ kékeré torí délé ẹ̀ láwùjọ máa ń sọ ẹ̀mí ìgbéyàwó ẹ̀ yàtọ̀ sáà bí wà ó máa ṣe ọ̀pẹ́ yàtọ̀ wà yàtọ̀ wà tó bá lè sọ máa wò sóńdà wọ́n lè sáà yóò sọ̀rọ̀ yàrá yóò gbọdọ̀ rí ìta tí kò máa dà kò máa sọ ó ti sọ pé lọ́nà bá náà mi sọ èmi sọ. àmọ́ ìyá jẹ́ ọ̀pọ̀ àwọn ọlọ́dún láti wọ́n á kà wọ́n mi ọ̀wá ló lọ́kọ̀ọ́.

ilé yẹn wọ́n pè ní ìhàdẹ tó sọlá kó o ti kí ọ̀nà tó mú àtúntò kì í sọ̀rọ̀ ẹ̀ ló kí mọ́ ọ. Ìjọba ìlú ọkùnrin tí kò bá tó lè kí máa tó ń ṣe sí òfin ìgbẹ̀sẹ̀. Àlọ́ ọ̀gbọ́dọ̀ kọ̀rẹ́kì ẹ̀ dáńbẹ̀ ọ̀. Wo kírun kírun ti ní mọ́tíláṣí. Àti àti náà.

hukumnya nafilah baik في الأرض kú sẹ́nu mi bá ti wá kótó ti kí wọ́n ti yẹ òkú ọ̀bára ká yẹ àmọ́ sẹ́nu mi ọ̀bá ń wá ọ̀bára ká yẹ náà ọ̀rẹ́ kò sọ. Kọ́tọ́ kan báyọ̀ sẹ́yìn. Ó lè kọ́ pọ̀tùwọ́ tó bá wù ọ́ tó bá wù ọ́. lọ́ọ̀dà lọ kìí sọ̀rọ̀ yẹn kìí ṣe súnà kìí sọ̀rọ̀ yẹn kìí ṣe súnà torí pé lábẹ́ òfin ọlọ́ọ̀ láwọn fẹ́ ká wà sáàtú àjù ìgbà sáàtú alákọ̀ọ́kọ́ ọ̀dà tó gbé sáàtú kejì ọ̀dà tó sáàtú kẹta ó pé sáàtú kẹta ọ̀dà bí sáàtú kẹrin wọ̀tọ̀ kékeré máa á sọba wù bá wù ìtọ̀ ó ti tẹ̀lé ọ àmọ́ kò ti fà á nù sọ ọ́ lẹ̀ o kò sí ìgbà tó tú láti rẹ̀ tó bá tẹ̀lé o ní báàbù dàáwò ni àlẹ́bẹ̀rẹ̀ wà sàkó kíkà ara rẹ̀ ni lọ lórí àtìtẹ̀lé tọ́lọ́ àti páyọ̀ lọ tó bá torí kí ọmọ ìyá rẹ̀ náà lè láǹfààní àti bá rọ̀ tọ́wá lọ bá tọ́da rẹ̀ ṣùgbọ́n wàhálà kan tẹ̀lẹ̀ gbàtó bá gbọ́ sẹ́yìn àti fàlàfólẹ̀ láàrin èèyàn tó wà lọ́tún àtòsí rẹ̀ àbí òye wa àti fi fúrúdẹ̀tẹ̀ sílẹ̀ fún àṣetán àti fàlàfólẹ̀ fún àṣetán torí àwọn tíráì láti dì wọ́n tíráì láti dí àlàfo yẹn àyẹ̀wò àkùsọ̀ so láyé bá kùsọ̀ tí ẹlòmíì bá ti ṣe tó àti kẹta. wọ́n wá tíráì láti bọ́ sáyè rẹ padà wà á rọra sí àwọn èèyàn pé wọ́n sún tó fi lè bọ́ sáyè rẹ padà nítorí pé kọ́ wa ó lóore fún ọdún kọ́ wa ní ibi tó ń kọ́ ọ lọ. bros gbọ́dọ̀ pa èèyàn lẹ̀ lóko nítorí pé wọ́n máa retí padà síbẹ̀ ọ́ padà síbẹ̀ lo tó a sọ fún ọ pé yẹn pé bóyá wọn ti fàyè lẹ fún ṣẹtọ ọgbà ẹ wọn tó pé ìrọrùn. tòsí rọmẹ wọn ti bàlá kúlẹ̀ fún àṣepọ̀ lọ́nà ló máa sọ pé láti lè rò kúrò tẹ̀sán ti ṣẹ́tọ́ ẹ wá bàlá kúlẹ̀ fún àṣepọ̀. ṣùgbọ́n gbà mí ó máa ń ṣẹlẹ̀ pé àwọn tí ẹjọ́ tò lórí ọ̀rọ̀ nítorí báwọn bá fi àlàfo lẹ̀ fún àṣepọ̀ àwọn náà máa ń tàlẹ́ tọ́yẹ ní bí sábà ya ẹsẹ̀ wa kí yíyàtá ya ẹsẹ̀ wa kọ́ máa ta ayọ̀ bí wa ti ma bí ètùkà ti ma kẹsẹ̀ rẹ̀ máa ta ayọ̀ rẹ̀ nígbà tó bá yà lórí ọ̀ torí bá ti yà ta ayọ̀ ma kò ní fún wa wà kó nira bá ya ẹsẹ̀ ta ayọ̀ bí ma. ìdí nì tóbi jẹ́ pé tí wọ́n máa ń sojú kòkòrò kẹ́ ẹ má fi àlàfo lẹ̀ fún àṣepọ̀ ó wá ń gbé ẹsẹ̀ rẹ tayọ bí tẹ́tí ká rẹ̀ mà ẹsẹ̀ lómi ọ̀yà ẹsẹ̀ kò ní rọ̀ lọ́rùn bí ó sì máa kó nira bá ẹni tó wà lọ́tún àtòsí rẹ̀ bọ́yọ́ nísìnyí òun pa ẹsẹ̀ rẹ̀ pọ̀ fún bí tẹ́tí ká rẹ̀ ti wà ìgbà tó bá ti pa ẹsẹ̀ pọ̀ tó fún síbí èjìká rẹ̀ ti wà orí wọ́n wá lọ lé mú bàtí wọ́n lọ lé mú wọ́n rí pẹ́sẹ̀ tẹ̀ ó ìyà pọ̀ jù òní wọ́n á rọ̀ ọlọ́run láti lo ó tún máa kó nira pọ̀ náà torí ẹ̀sẹ̀ tá a lé lọ tá a lé lọ tá a lọ wọ́n ní sílẹ̀ sílẹ̀ á gbìyànjú láti rí pé àtìmọ́lẹ̀ tó máa sá o ìgbìyànjú máa ń ṣẹlẹ̀ tó nígbà tó bá ya ẹsẹ̀ rẹ ó rí pé ọ̀kẹ́ nìkan mọ́lẹ̀ ìgbà míì nǹkan kẹsẹ̀ yíya ẹsẹ̀ ló bá ló fi tẹ̀ mẹ́lẹ̀ wọ́n ta ẹgbẹ́ tó kí àlàfo wọn bá fún àti fún wọn àfi ẹsẹ̀ yẹn kí mú ẹsẹ̀ rẹ dáadáa tó ẹlòmíì fún alágbára ju ara lọ ẹlòmíì wà tó tẹ̀ ẹ̀ yọ̀ lọ wẹ̀. tó bí ọba kọ ọjà tó bá ti dé ọ̀gá tó kó ọ̀rọ̀ fẹ́ dún lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀rọ̀ ayẹra àti rẹ tó gbá ẹ̀ lẹ́sẹ̀ lórí ọ̀rọ̀ gbà á tọ́. láti ẹ̀sìn ìgbà mi ìjọba fẹ́ lè sún náà má ṣe lọ́nà tó fi kó ìlà kó ìlà sún náà náà wọ̀ ọ̀nà. àbí òye wa wọ́n ní ẹ má fi àlàkó lẹ̀ fún àṣẹ pọ̀. tẹ́sán yìí láti pàdé tí ọmọ ká tó ti dédé ara wọn tí kìí bẹ̀ tó ti dédé ara wọn pàtàkì. tó tó bá ti ka wọn tó ní kó kó bẹ̀rù lẹ́sẹ̀ kó fẹsẹ̀ rẹ́ àní lẹ́sẹ̀ kó gbà sọ̀rọ̀ pé kò pẹ́ẹ́tì ẹ̀tẹ̀ rẹ̀ ẹ̀rọ kẹ́lò ní o pẹ́ẹ́tì ẹ̀tẹ̀ rẹ̀ kò wọ́n ní kò pẹ́ẹ́tì ẹ̀tẹ̀ tẹ̀lé ìjẹ̀lú ìjẹ̀lú torí pé nígbà táwọn ti bá ti wọ ọdún kan àbúrú ló máa bí. tẹ̀sẹ̀ rẹ̀ máa ń lọ. tẹ̀sẹ̀ rẹ̀ ń lọ. Ìjọba ìjọba ti gbé kí wọ́n ti pọ̀ tó ní ẹgbẹ́ gbéra ní ọ̀sán <laughs> tún ní mọ́tàlásì wọn tó ẹ pé wọ́n máa ń ṣòfin lẹ́gbẹ̀ẹ́ tó bá ti dé ìgbà àgbọ̀ ìlú ń ta bu wájú. ilé ìwà máa ń fà tó ti jẹ́ pé ìgbà yẹn máa lẹ́gbẹ̀ẹ́ ta bu wájú ní tí ìkù ìṣẹ́lẹ̀ kò tábù kejì ó sì di kí ìfẹ́ta fún lọ. alákòólá ká gbogbo ẹ àwọn àmì àìmọ̀kan ńlẹ́lẹ́yìn láwùjọ. bọ́lá àwọn sáà tí wọ́n á fẹ́ fún wọn là bọ́ lọ nítorí ẹjọ́ bá ní ká mú ká o wà lọ ẹjọ́ ká wá tó ń lọ wá lọ ọ̀pọ̀ ẹ̀yìn tó pé lẹ́yìn àmì àìmọ̀kánni lẹ́yìn tó dẹ́ pé sábà kẹrùn táà débìlà kó kírun wọ́n máa gbà ẹbẹ̀ yìí wà kọ́dà ká débìlà kò sínú ọ̀gá sí ọdẹ kọ̀ǹdíṣàn nínú ọ̀rọ̀ torí ìdí eléyìí báyìí àní láti sọ ẹgbẹ́ tí ò débìlà kọ́ mọ́ ìgbésà fún wájú. dáná ni pé أولو الأحلام والنهى أو نلعب فات مع أنه يكون كفرات صرف النظر nípa kóde fìlà kóde fìlà kódà tìjọ ní ma òní là ká ẹ tàbí òun lè dàrú lè dàrú má lè má mú kan lójú wọn tún sí anábì kan sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà wọ́n gbàgbé lórí o ìnáwó alábọ́sọ̀rọ̀ mẹ́tò àǹtà tọ́mátẹ̀sọ̀ ẹ̀yìn ìdáná tètú tẹ́lẹ̀ kírun èèyàn bíi yín lèmi náà ó máa ń gbàgbé rẹ̀ tí wọ́n gbà yìí tí wọ́n bá gbàgbé ara mi lé. lọ́sùgbọ́n ẹni tó ṣe fìlà fún àti ìsàkùn alákọ̀ọ́kọ́ eléyẹn àfikún ni nínú ètò ìlara rẹ̀. ìṣẹ̀lẹ̀ jẹ́ pé ọmọ mùsùlùmí náà ẹ̀yẹ kó náà máa dé fìlà ẹ̀kọ́ máa dé fìlà ẹ̀dé fìlà ètò ìtọ́jà. lọ́sùgbọ́n pé tọ́ba ti dé fìlà bọ́ ti sáfù ẹ̀yìn tọ́wọ́ àti dáa tí wọ́n gbé ọjà rẹ̀ pé kíni pé kíni tó lé wọn lẹ́wà ẹ̀wà mọ́tíláṣí ọlọ́ kò sẹ́ni tó lè dà wọ́n wọ́n ti fojú kéré rẹ̀ pọ̀ tó bá wo ojú rẹ̀ lórí pé à kọ́dà ìbò mi wà lẹ́yìn kéde fìlà lásán ẹjọ́ bá wí láwọn àlọ́ òní tó ń gbogbo eléyìí àwọn àdéhùn tó sì wà kíkọ́ láti lẹ kábíláwà ní kírun yàtọ̀ sí káwọn gbogbo ẹ̀ mọ̀ wá ní wọ́n láti. ó ṣe ẹ̀mí kan jẹ́ pé ìmáàmù àbálá ìmáàmù já ẹni tí ó wá bọ́ síwájú láti gbé ìmáàmù kù yẹn. Òun ìmáàmù ti wù kú ẹ̀ ìmáàmù wá ti pa àbẹ̀lù kú ní àbálá ìmáàmù já. Òun wá mọ̀ òun tún wá wù kú ẹ̀ padà. Àwọn tó wà lẹ́yìn ẹ̀ àwọn tó ti ó dìde. kọ̀ọ̀mọ̀ kọ̀ márùn láti tù lẹ́sẹ̀. ó márùn láti tù lẹ́sẹ̀ lọ́kẹ̀ tó ní. wàá mọ wàá mọ nẹ́ẹ̀kì sẹ́kùn ṣe. bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ ní. bó wọn ti láti ṣẹjọ́ náà. ẹ̀jẹ̀ nígbà tó dáhùn ọmọ lójú tó mọ́ sí òun á tún ìtẹ̀yìn padà. Thank <laughs> you ṣé ẹni tí ẹni tó tún rò kó ṣe yẹn bẹ́ẹ̀ tí máa ń sin àwọ̀ báwọn yẹn tẹ̀lé ní àwọn ọ̀tẹ̀lé asákòlá tó wà bẹ́ẹ̀ ṣe náà lọ bẹ́ẹ̀ parí. Thank you. kò yé mi ó kírun ọkẹ kọ́sùrù orin àjò òbí kí méjì orin àjò sì ni wọ tí wọ́n ti pè lọ́mọ síláṣí yẹn kó tó wọ̀ bẹ̀ náà sọ nígbà tó ti kí táwọn àjáde wà jáde oníjọ ẹ̀ wá tó hàn lọ́wọ́ kó hàn ṣẹ̀ṣẹ̀ wọn lẹ́nu. Abdullah, our Allah, our ala our Allah, our Allah, our Allah, our kọ́mọ gba kí o ṣe ààrẹ wọn ní kàfàrà wọn sọ àná tí a ti gba ààrẹ wa ká ọmọ ìjọba ìbílẹ̀ ọ̀sán gbogbo wa.